kọ́ríntì kejì orí kọkànlá. ẹ̀yin ìbá gbà mí díẹ̀ nínú wèrè mi àti nítòótọ́ ẹ gbà mí nítorí pé èmi ń jowú lórí yín ní ti owú ẹni ìwà bí ọlọ́run nítorí tí mo ti fi yín fún ọkọ kan kí èmi kí ó lè mú yín wá bí wúńdíá tí ó mọ́ sọ́dọ̀ Kristi ṣùgbọ́n ẹ̀rù ń bà mí pé ní ohunkóhun gẹ́gẹ́ bí ejò ti tan éfà jẹ nípasẹ̀ àrékérekè rẹ̀ kí a má ṣe mú èrò ọkàn yín bàjẹ́ kúrò nínú inú kan àti ìwà mímọ́ yín sí Kristi. nítorí bí ẹni tí ń bọ̀ wá bá ń wàásù Jésù mìíràn tí àwa kò ti wàásù rí tàbí bí ẹ̀yin bá gba ẹ̀mí mìíràn tí ẹ̀yin kò ti gbà rí tàbí ìhìnrere mìíràn tí ẹ̀yin kò ti tẹ́wọ́ gbà ẹ̀yin ìbá ṣe rere láti fi ara dà á nítorí mo ṣírò rẹ̀ pé èmi kò rẹ̀ ní ohunkóhun sí àwọn àpọ́stélì gíga gíga náà ṣùgbọ́n bí mo tilẹ̀ jẹ́ òpè ní ọ̀rọ̀ kì í ṣe ní ìmọ̀ ṣùgbọ́n àwa ti fi hàn dájúdájú fún yín láàrin gbogbo ènìyàn tàbí ẹ̀ṣẹ̀ ni mo dá tí èmi ń rẹ ara mi sílẹ̀ kí a lè gbé yín ga nítorí tí mo ti wàásù ìhìnrere Ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́ èmi ja ìjọ mìíràn ní olè mo ń gba owó kí èmi kí ó lè sìn yín nígbà tí mo sì wà pẹ̀lú yín tí mo sì ṣe aláìní èmi kò jẹ́ ẹrù fún ẹnikẹ́ni nítorí tí ohun tí mo ṣe aláìní àwọn ará tí ó ti Makedonia wá fi kún un àti nínú ohun gbogbo mo ti para mi mọ́ kí èmi má ṣe jẹ́ ẹrù fún yín bẹ́ẹ̀ ni èmi ò sì máa pa ara mi mọ́ bí òtítọ́ Kristi ti ń bẹ nínú mi kò sí ẹni tí ó lè dá mi lẹ́kùn ìṣògo yìí ní gbogbo ẹkùn Akáyà nítorí kíni nítorí èmi kò fẹ́ràn yín níbí Ọlọ́run mọ̀ ṣùgbọ́n ohun tí mo ń ṣe ni èmi ò sì máa ṣe kí èmi kí ó lè ké ẹ̀fẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí ń fẹ́ ẹ̀fẹ̀ pé nínú ohun tí wọ́n ń ṣògo kí a lè rí wọn gẹ́gẹ́ bí àwa nítorí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ni àwọn èké àpọ́stélì àwọn ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀tàn tí ń para wọn dà di àpọ́stélì Kristi kì í sì ṣe ohun ìyanu nítorí Sátánì tìkára rẹ̀ ń para rẹ̀ dà di áńgẹ́lì ìmọ́lẹ̀ nítorí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dà bí àwọn ìránṣẹ́ òdodo ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn mo sì tún wí pé kí ẹnikẹ́ni kí ó má ṣe rò pé aṣiwèrè ni mí ṣùgbọ́n bí bẹ́ẹ̀ bá ni ẹ gbà mí bí aṣiwèrè kí èmi kí ó lè gbé ara mi ga díẹ̀ ohun tí èmi ń sọ. So èmi kò sọ ọ́ nípa ti olúwa ṣùgbọ́n bíi níwèrè nínú ìgbẹ́kẹ̀lé ìṣògo yìí ọ̀pọ̀lọpọ̀ ni ó sà ṣògo nípa ti ara èmi ò ṣògo pẹ̀lú nítorí ẹ̀yin fi inú dídùn gba àwọn aṣiwèrè nígbà tí ẹ̀yin tìkára yín jẹ́ ọlọ́gbọ́n nítorí ẹ̀yin faradà bí ẹnìkan bá ń sọ yín di òǹdè bí ẹnìkan bá jẹ yín run bí ẹnìkan bá gbà lọ́wọ́ yín bí ẹnìkan bá gbé ara rẹ̀ ga bí ẹnìkan bá gbá yín lójú èmi ń wí lọ́nà ẹ̀gàn bí ẹni pé àwa jẹ́ aláìlera ṣùgbọ́n nínú ohunkóhun tí ẹnìkan ní ìgboyà èmi ń sọ̀rọ̀ wèrè èmi ní ìgboyà pẹ̀lú Hébérù ni wọ́n bí bẹ́ẹ̀ ni èmi Ísírẹ́lì ni wọ́n bí bẹ́ẹ̀ ni èmi irú ọmọ Ábúráhámù ni wọ́n bí bẹ́ẹ̀ ni èmi ìránṣẹ́ Kristi ni wọ́n bí èmi ń sọ bí aṣiwèrè mo ta wọ́n yọ ní ti làálàá lọ́pọ̀lọpọ̀ ní ti pàṣán mo ré kọjá ní ti túbú nígbàkúgbà ní ti ikú nígbà púpọ̀ nígbà márùn ni mo gba pàṣẹ ogójì dín kan lọ́wọ́ àwọn Júù nígbà mẹ́ta ni a fi ọ̀gọ lù mí ẹ̀ẹ̀kan ṣoṣo ni a sọ mí ní òkúta ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ rì mí ọ̀sán kan àti òru kan ni mo wà nínú ibú ní ìrìn àjò nígbàkúùgbà nínú ewu omi nínú ewu àwọn ọlọ́ṣà nínú ewu àwọn ará ìlú mi nínú ewu àwọn kèfèrí nínú ewu ní ìlú nínú ewu ní aginjù nínú ewu lójú òkun nínú ewu láàrin àwọn èké arákùnrin nínú làálàá àti ìrora nínú ìṣọ́ra nígbàkúgbà nínú ebi àti òrùngbẹ nínú àwẹ̀ nígbàkúgbà nínú òtútù àti ìhòòhò pẹ̀lú nǹkan wọn ni tí ó wà lóde èyí tí ń wọ́jọ tìmí ní ojoojúmọ́ àníyàn gbogbo ìjọ ta ni ń ṣe aláìlera tí èmi kò ṣe aláìlera tàbí ta ni a mú kọsẹ̀ tí ara mi kò gbiná bí èmi kò lè ṣàì má ṣògo èmi ò kúkú máa ṣògo nípa àwọn nǹkan tí í ṣe ti àìlera mi ọlọ́run àti bàbá olúwa wa jésù kristi ẹni tí í ṣe olùbùkún jùlọ láéláé mọ̀ pé èmi kò ṣèké ní damasku baálẹ̀ tí ó wà lábẹ́ ọba arẹ́tà fi ẹgbẹ́ ogun ká ìlú àwọn ará damasku mọ́ ó ń fẹ́ mi láti mú àti lójú fèrèsé nínú agbọ̀n ni a sì ti sọ mí kalẹ̀ lẹ́yìn odi tí mo sì bọ́ lọ́wọ́ rẹ̀